johanu orí kẹrìndínlógún. mo sọ gbogbo nǹkan yìí fún yín kí ìgbàgbọ́ yín má bàa yẹ̀ wọn yóò lé yín jáde kúrò nínú ilé ìpàdé wọn èyí nìkan kọ́ àkókò ń bọ̀ tí ó jẹ́ pé ẹni tí ó bá ṣe ikú pa yín yóò rò pé òun ń ṣe iṣẹ́ ìsìn sí ọlọ́run ni wọn yóò ṣe nǹkan wọ̀nyí nítorí wọn kò mọ bàbá wọn kò sì mọ̀ mí ṣùgbọ́n mo ti sọ gbogbo nǹkan wọ̀nyí fún yín kí ẹ lè rántí pé mo ti sọ fún yín tẹ́lẹ̀ nígbà tí ó bá yá tí wọ́n bá ń ṣe é sí yín n kò sọ àwọn nǹkan wọ̀nyí fún yín láti ìbẹ̀rẹ̀ nítorí mo wà lọ́dọ̀ yín ṣùgbọ́n ní ìsinsìnyí mo ń lọ sọ́dọ̀ ẹni tí ó rán mi níṣẹ́ ẹnì kankan nínú yín kò wí pé níbo ni ò lọ ṣùgbọ́n ìbànújẹ́ kún ọkàn yín nítorí mo ti sọ nǹkan wọ̀nyí fún yín síbẹ̀ òtítọ́ ni mo sọ fún yín mo sọ fún yín pé kí n lọ nítorí bí n kò bá lọ alátìlẹ́yìn tí mo wí kò ní wá sọ́dọ̀ yín ṣùgbọ́n bí mo bá lọ wọn ò rán ọ sí yín nígbà tí ó bá dé yóò fi hàn aráyé pé wọ́n ti ṣìnà nínú èrò wọn nípa ẹ̀ṣẹ̀ àti nípa òdodo àti nípa ìdájọ́ Ọlọ́run wọ́n ti ṣìnà nínú èrò wọn nípa ẹ̀ṣẹ̀ nítorí pé wọn kò gbà mí gbọ́ wọ́n ṣìnà ní ti òdodo nítorí mo ń lọ sọ́dọ̀ baba ẹ kò sì ní rí mi mọ́ wọ́n ṣìnà ní ti ìdájọ́ nítorí pé ọlọ́run ti dá aláṣẹ ayé yìí lẹ́bi ọ̀rọ̀ tí mo tún fẹ́ bá yín sọ pọ̀ ṣùgbọ́n ọkàn yín kò lè gbà á ní àkókò yìí ṣùgbọ́n nígbà tí ẹ̀mí òtítọ́ tí mo wí bá dé yóò tọ́ yín sí ọ̀nà òtítọ́ gbogbo nítorí kò ní sọ ọ̀rọ̀ ti ara rẹ̀ gbogbo ohun tí ó bá gbọ́ ni yóò sọ yóò sọ àwọn ohun tí yóò ṣẹlẹ̀ fún yín yóò fi ògo mi hàn nítorí láti ọ̀dọ̀ mi ni yóò ti gba àwọn ohun tí yóò sọ fún yín tèmi ni ohun gbogbo tí bàbá ní ìdí nìyí tí mo ṣe sọ pé ohun tí ó bá gbà láti ọ̀dọ̀ mi ni yóò sọ fún yín láìpẹ́ ẹ kò ní rí mi mọ́ lẹ́yìn náà láìpẹ́ ẹ ò sì tún rí mi. àwọn kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bẹ̀rẹ̀ sí í sọ láàrin ara wọn pé. kí ni ìtumọ̀ ohun tí ó wí fún wa yìí láìpẹ́ ẹ kò ní rí mi mọ́ lẹ́yìn náà láìpẹ́ ẹ ó sì tún rí mi kí tún ni ìtumọ̀ nítorí mò ń lọ sọ́dọ̀ bàbá. wọ́n tún ń sọ pé. kí ni ìtumọ̀ láìpẹ́ tí ò ń wí yìí ohun tí ò ń sọ kò yé wa. jésù mọ̀ pé wọ́n ń fẹ́ bi òun léèrè ọ̀rọ̀ yìí ó wá wí fún wọn pé. nítorí èyí ni ẹ ṣe ń bá ara yín jiyàn nítorí mo sọ pé láìpẹ́ ẹ kò ní rí mi mọ́ àti pé lẹ́yìn náà láìpẹ́ ẹ ò tún rí mi mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ẹ ó sunkún ẹ ó ṣọ̀fọ̀ ṣùgbọ́n inú aráyé yóò dùn ẹ ó dààmú ṣùgbọ́n ìdààmú yín yóò di ayọ̀ nígbà tí aboyún bá ń rọbí ó gbọ́dọ̀ jẹ́ ìrora nítorí àkókò ìkúnlẹ̀ rẹ̀ tó ṣùgbọ́n nígbà tí ó bá bímọ tán kò ní rántí gbogbo ìrora rẹ̀ mọ́ nítorí ayọ̀ pé ó bí ọmọ kan sínú ayé bákan náà ni inú yín bàjẹ́ ní ìsinsìnyí ṣùgbọ́n wọn ò tún rí yín inú yín yóò wá dùn ẹnikẹ́ni kò ní lè mú ayọ̀ yín kúrò lọ́kàn yín ní ọjọ́ náà ẹ kò ní bi mí léèrè ohunkóhun mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ohunkóhun tí ẹ bá béèrè lọ́dọ̀ bàbá ní orúkọ mi yóò fún yín ẹ kò tí ì béèrè ohunkóhun ní orúkọ mi títí di ìsinsìnyí ẹ béèrè ẹ ó sì rí gbà kí ẹ lè ní ayọ̀ lẹ́kùnrẹ́rẹ́ bí òwe bí òwe ni mo ti ń sọ àwọn nǹkan yìí fún yín ṣùgbọ́n àkókò ń bọ̀ nígbà tí n kò ní fi òwe bá yín sọ̀rọ̀ mọ́ kedere ni ó máa sọ̀rọ̀ nípa baba fún yín nígbà náà ní ọjọ́ náà ẹ ó béèrè nǹkan ní orúkọ mi n kò ní wí fún yín pé èmi yóò bá yín bẹ̀ baba nítorí baba fúnra rẹ̀ fẹ́ràn yín nítorí pé ẹ̀yin náà fẹ́ràn mi ẹ ti gbàgbọ́ pé láti ọ̀dọ̀ ọlọ́run ni mo ti wá mo wá láti ọ̀dọ̀ baba mo jáde wá sínú ayé ó tún fi ayé sílẹ̀ láti lọ sọ́dọ̀ baba. àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ pé. kedere ni ò ń sọ̀rọ̀ nísinsìnyí o kò sọ̀rọ̀ lówe lówe mọ́ àwa mọ̀ wàyí pé o mọ ohun gbogbo kò ṣẹ̀ṣẹ̀ di ìgbà tí ènìyàn bá bí ọ́ kí o tó dáhùn ọ̀rọ̀ nítorí náà a gbàgbọ́ pé láti ọ̀dọ̀ Ọlọ́run ni o ti wá. Jésù dá wọn lóhùn pé. ẹ wá gbàgbọ́ ní ìsinsìnyí àkókò ń bọ̀ ó tilẹ̀ ti dé nígbà tí ẹ ó túká tí olúkúlùkù yín yóò lọ sí ilé rẹ̀ tí ẹ ó fi èmi nìkan sílẹ̀ ṣùgbọ́n kò ní jẹ́ èmi nìkan nítorí bàbá wà pẹ̀lú mi mo ti sọ nǹkan wọ̀nyí fún yín kí ẹ lè ní àlàáfíà nípa wíwà nínú mi ẹ ó ní ìpọ́njú nínú ayé ṣùgbọ́n ẹ ṣe ara gírí mo ti ṣẹ́gun ayé